Vossas Africa. South que Ama mi gbé kiri gift ọ̀wọ́ kábíyèsí Thank you. Thank you. lọ́sẹ̀ ẹgbẹ́ lọ́hùn ẹgbẹ́ lọ́hùn ló dàpọ̀ wà ẹgbẹ́ lọ́hùn ẹni gbọ́dọ̀ pass ẹgbẹ́ lọ́hùn ẹni gbọ́dọ̀. Northeast and West Federal Constituency, and also Honorable Temitope from Okiti. Opa, èmi nìkan ni èmi nìkan kọ́ mo wá lẹ́nìí. Mo mi rí Ọláyínká Ìbíkúnlé tí and also my mother Eva Sweet Sixteen Mommy Kovo, àwọn náà wà níbí. Eh, right now, I'll be handing over to uh, my boss, Olayinka Ibundele, to take it from here. Ibi tí èmi wà nínú, mo kàn wá coordinate ni mi ò ní sọ̀rọ̀. Àwa coordinate, àwa pariwo bí, àwa coordinate. ẹjọ́ nítorí ọlọ́run gbogbo ẹgbẹ́ tó wà bí gbogbo ìlà tí àsìkò àti máa ṣàfihàn àwọn ẹgbẹ́ báwo ti dé lẹ́ẹ̀kan sí akí ajagunla olùdí lórí ẹyí. akábọ̀ síbí akíọlá sàtó àti gbogbo ẹ̀dá kí rẹ ló àti rírà tẹ́lẹ̀. a kí ẹnu kàbọ̀ a kí ọmọ ríà ọ̀rẹ́rù taofik àyíkọ́lá àjìlẹ̀sọ́rọ́ ọgbàṣọ́wò lẹ́tẹ̀. nǹkan tí màá ṣe ṣe. gbogbo àwọn ọmọ ọlọ́pàá tó ti wà nílẹ̀ ìtàsìkò bá ti tó. àti àdó láìkì. a kí ìyá wa dókítà ọmọlára yàgò àwọn ojú ọtí ìlú ìtẹ̀síwọ́pọ̀ omi. èmi kọ̀ wá ní láti wá kọ ilé ẹgbẹ́ iṣẹ́ tí kábíyèsí ọ̀ọ́dẹ̀ ṣàpèjúwe. èmi kọ̀ máa máa bá àwọn ojú àwọn àlejò máa wá I ẹ má pè mí padà sí bí o mo kí ọba ìṣòro àbíọ́dún mọ́látò mọ́látò gbéná gbogbo àjọṣepọ̀ gbogbo onílà kí o gbogbo àwọn tó kọ́lùfẹ́ kíkan gbogbo lọ́balọ́ba àyíyá lóde àkí gbogbo yín pátápátá àkí gbogbo prestigious patriots àkí yín kábọ̀ gbogbo yín pátá la kí lẹ́ẹ̀kan sí i àkí ajagunlá bíyì fàdéyì àná ọ̀ní mẹ́ta àná ọ̀ní mẹ́ta ìlàrọ̀ gbọ́ ọmọ ògbó yìí ọmọ akọ́gun wa kótó ìlànà déwà wọn ò kó ra lé mo kí gbogbo onílẹ̀ kan sí lórúkọ bàbá wa kábíyèsí ọ̀rọ̀ lẹ́rìṣà àkí èèyàn wa adéọlá adéọlá Santo. bàbá gbogbo yín là ń kí àtẹ̀yìn tá a rí tá a tètè rántí orúkọ yín àfojúpa yín rẹ o lórúkọ gbogbo àwọn ẹgbẹ́ yèyé yèyé tí wọ́n wà ń bí látòrí àwọn yèyé bọ́ba kẹ́yẹ akínyín yèyé bọ́ba níyì yèyé mọ̀ọ́lú yèyé bọ́ba ṣẹwà yèyé bọ́ba gúwà gbogbo yín pátápátá la kí a kí gbogbo ẹ̀yin tí ẹ wà ń yìí pátápátá gidigidi lákì ákí gbogbo ẹgbẹ́ ìyèrè pápá fún ọkùnrin bọ́ba níyì ọkùnrin ìfẹ́ òòyè social club gbogbo yín lákì àfojúpayé rẹ tí àsìkò bá ti tó èmi èmi ayé bàbá yìí lẹ́ẹ̀kan sí akí akíbọ̀dá wa olórúkọ wa bọ̀dá yínká yínká ti di mẹ́ta ń bì yìí yínká kan sàláù yínká kan nìbíkúlé yínká kan láyéfẹ́lẹ́ ṣùgbọ́n ètò lọ́wọ́ ju gbogbo wa lọ́wọ́ ètò lọ́kìkí ju gbogbo wa lọ́wọ́ ọlọ́jẹ́ kó bo tiwa náà kó wà lókè kí n má bolófo rìn yínká ayéfẹ́lẹ́ ológo ni èmi náà bológo rìn fọwọ́ kórí sọ́kórí tèmi ò ní gbàkọ̀dé sọ́kórí mi ò ní gbàkọ̀dé ọlọ́run tó pété yínká ayéfẹ́lẹ́ àpò tèmi náà á kí. Honorable Makinde Peter Honorable ẹ káàbọ̀ sí ní o bẹ́ẹ̀ tí ń bẹ̀ Honorable bẹ́ẹ̀ tí ń bẹ̀ ṣọ́ọ̀ṣọ̀láì ọ̀ṣọ̀láì ẹ káàbọ̀ sí ní o. ẹlẹ́gẹ̀lẹ̀ pé wọ́n kí ọ̀rẹ́ wa Obama àti sọ àwọn àìsàn márùn-ún àwọn àlùsùn bẹ́ẹ̀ ni èmi ò náà tó wà ní owó tí ẹ bá pa àjọba àpẹẹrẹ wọn sì bí ilé ẹjọ́ wọn lẹ́yìn mi ìdí ògbà ọ̀nà ọ̀gbà ní ṣeré àràgbà ẹ bá pawó tẹ ní lẹ́yìn mi ọmọ pọ̀pọ̀ kì í dágbére tí fífi múlẹ̀ o ṣòwò adétilẹ̀ tó bá pawó tẹ ní lẹ́yìn mi yóò balẹ̀ yóò balẹ̀ labalábá fi wọ́ gbóò àgbọ̀dọ̀ ní lẹ́yìn mi o ọ̀dà yìí káwọn àgbọ̀dọ̀ kú wọlé yìí o ó ti dé o irú mẹ́lẹ̀ òòsà adágún lákàkiri àgbáńlá yé obìnrin security yìí ẹ bá mi làlójú mi ìlà àràgọ́ ọmọ òkóyè kọ́ lẹ́sìn bí wọ́n là ń kí eré ló ń kọ́ mọ́ọ̀mí ń kọ́ obìnrin àkọ́kọ́ yẹn dà nọ́mbà wán yẹn dà òòsà yẹn dà àjẹ̀nú yẹn dà mo sì ń bọ̀ lórí ọ̀rọ̀ ti ẹ ṣàtó àti kí adágún látò tàbálẹ̀ ẹjẹ́ fi mẹ́fọ́ fọ́ọ̀nù lé màmí lọ́wọ́ kì í ṣe gbogbo ẹni tó wà nípò ló lè máa ṣe dáadáa ẹ lọ sóńdó ẹ lọ wo sí ọmọ sálámì ọmọ sálámì ọmọ sálámì mo ti fojú wá kiri ọlọ́sálẹ̀ lọ sí ìfẹ́rẹ́ ẹni ẹdùnmọ ẹgbẹ́ bóòlù ilẹ̀ máa mi ẹ máa bẹ́ẹ̀ lòkù túbọ̀. bíkẹ́ bíkẹ́ ojú òní tiẹ̀ láṣẹ Èdùmàrè ẹ ṣeun àti gbogbo ẹ̀yin gbajúmọ̀ tẹ wà níbí gbogbo ẹ̀yin aláyélúwà tẹ wà níbí bàbá yín bàbá mi mo fi àsìkò kí gbogbo ẹ̀yin orí adé àtọrùn lẹ̀kẹ̀ tí a wà níkàlẹ̀ adé ẹ̀dẹ́dẹ́ dé sórí kò ní ṣí láíláí bàtà àrántẹ̀ wọ̀ sẹ́sẹ̀ kò ní fàya láṣẹ àwọn onílẹ̀ ní agbára ọlọ́wọ́ ọba ọba tí ẹ fi kó wa yẹ̀ ní ìlú kọ̀ọ̀kan tí ẹ jọba lé lórí ọ̀fà náà ò ní ṣẹ́ láíláí mo kì í mo kì í lẹ́nìí ẹ jẹ́ kí n kí àìjẹ Adéọlá Ọlásọmí. Mr. Obebe, Chief Obebe, I recognize your presence, my darling brother. My brother, I, Chief Adeola Obebe, is from the Kaleland. I recognize you. I also recognize Ajagunla Olúbíyí Fádèyí, bàbá mi ìlà ọ̀rọ̀ ọ̀gbọ́n ọmọ òwúrẹ̀ kọ́lá. ìlà ọ̀gbọ́n ọmọ òjòyè mo kí ẹkú ìkàlẹ̀ ẹkú ìjókòó mo kí olóyè adéọlá adéyẹmí santo ilé Ifẹ̀ òye mo kí chief ọláolú ògúnmọ́tẹ̀ only pampi àwọn tìjẹ̀bú nìyẹn ẹ̀wẹ̀ sọ́ o ẹ̀wẹ̀ ìjẹ̀bú ẹ̀wẹ̀ sọ́ o kalẹ̀ sí ìjàgbọ́n bàbàgẹ́dẹ. ẹ̀wọ̀n ìjẹ̀bú ẹ̀wọ̀n ìṣọ́ o ẹ̀wọ̀n ọmọ alárẹ̀ àwọn kí wọ́n o wọ́n ti jẹun wọ́n ti fọ́run mọ́mọ́ fẹ́ wọ́n ti wọ́run. mo ti ṣèyí ọ̀wọ́ṣọ àwọn tèmi níjẹ̀bú jẹ̀ṣà nìyẹn o mo kí yín ojú òní tì yín mo tún wá fi àsìkò kí gbogbo àwọn bàbá mi sọ́kò tó wà ń kalẹ̀ mo kí bàbá mi sọ́kò lẹ́ẹ̀kan bàbá mi Prince Adégbèga Ògúnwùsì mo kí yèyé one Fọláṣadé Ògúnwùsì mo kí princess Fọláṣadé Ògúnwùsì mo princess Adéṣọlá Ògúnwùsì bákan náà ni mo princess Adébímpé Ògúnwùsì mo the executive president of prestigious Odùduwà daughters association kódà mo kí ẹkú ìkàlẹ̀ ẹkú ìjókòó princess doctor Ọbọlára Ọlárẹ̀wájú I recognize your presence my darling sister mo wá kí ìyá alájẹ gbogbo Oòduà mo ti fún mi láyọ̀ ọlá ọ̀rẹ́ fún ìkàlẹ̀ fún ìjókòó àti ọmọ ìka mọ̀gbọ̀. àwọn kí gbogbo ẹgbẹ́ ló ń tẹ̀ wọ́n sí agbára kábíyèsí wa ọ̀ọ́ni ìyá ọ̀já jáde ìlú ẹ̀jẹ̀ jálẹ̀ bàbá mi ọbẹ̀ lẹ́sìn mẹ́rìndínlógún pé wọ́n kú ọdún wọ́n kú ìyèdún lónìí o. torí pé ọjọ́ ọlọ́jọ́ ti dé ó yá ní ẹ̀bẹ̀ ibẹ̀ òòyè níbi ọjọ́ níbi tí ọjọ́ ti là ẹ̀jẹ̀ ká júbà ọlọ́jọ́ kí ọjọ́ ó lè jẹ wá kí oṣù ó lè dè wá kí ojú à ó lè tù wá lára á lè rájẹ jẹun torí ọlọ́jọ́ ló láyé ẹ wá sílẹ̀ ìgbà kẹ wá dúró ẹ orí wa ò ní gbàbọ̀dé o Odùduwà àtẹ̀wọ̀rọ̀ àdèwà o Odùduwà àdèwà sọ́wọ́ àdèwà sọ́mọ àdèwà sálàáfíà ti ṣe báàlẹ̀ ọ̀rọ̀ ìfẹ́ òye níbi tí ojúmọ́ rere ti mọ́ gbogbo wa wá sáyé ọkùnrin ká ṣẹ́ mo gbà á níbi tí ojúmọ́ rere ti gbọ́ tó wa sáyé ọkùnrin ká ẹ̀sùn mọ́ mi níbi kí n tó gbé báyìí fún yín mo fi àsìkò yìí kí. mo kọ́kọ́ kí gbogbo àwọn kírísítẹ̀ eh, ìtawà ní wíìlì lẹ́nìí gbogbo àwọn ọmọ lẹ́yìn kristi ọ̀bámà súnmọ́ mi níbí gbogbo àwọn ọmọ lẹ́yìn kristi ìtawà ń bì báyìí mo kí yín o praise the lord the lord is good all the time the lord is good mo kí yín o ẹ kú ìkàlẹ̀ ìjókòó bákan náà ni mo kí gbogbo àwọn mùsùlùmí tí a wà níkàlẹ̀ sọdún alánàbí kàrí sọdún alánàbí Mustafa takbir Allahu Akbar mo kí gbogbo yín àwọn àfáà wa táwọn ń kalẹ̀ mo kí yín o àwọn ìyá wa ìyá súnà àwọn ìyá súnà mo kí gbogbo yín o gbogbo ẹ̀yin ìyá lásà látùtẹ̀ wà ń kalẹ̀ mo kí gbogbo yín mo ní ìlàlí àmọ́ ọmọ ìṣàlá ìlàlí àmọ́ ọmọ ìṣàlá àwọn àtàwọn tẹ̀lé ti rọ̀ sùlùmùlá lókè lókè la ó máa lọ òní lọ́lẹ̀ o iwájú iwájú lèmi ò máa lọ ó yà wá bíi láìta òfìkì ọlọ́njẹ́ ká ṣe kò ń dẹ́rẹ́ everybody praise the Lord now I will praise him every day praise him every day I will praise the Lord mo kí gbogbo àwọn àbáláyé náà bí ike bí ike mo fi bàbá mi ti wọlé wẹ́rẹ́ bàbá mi wọlé wẹ́rẹ́ ọmọọba Adéyẹmí ọmọọba Adéyẹmí mo kí ẹ káàbọ̀ sí àárín wa o ojú òní tiẹ̀ èèyàn tèmi ní. alhaji wabilahi taofiki ọlọ́njẹ́ ìṣekòǹgẹ́rẹ́ bẹ́ẹ̀ ni o àwọn tèmi nínú gúrùpù wa ọmọ Yorùbá ìgbà ìwáṣẹ̀ o kì í ṣe mẹ́mbà wa <laughs> o kì í ṣe mẹ́mbà wa ah, wọ́n ní láì tàbíkì ọlọ́jẹ́ òṣè kòǹgá ọlọ́jẹ́ kẹ́mi náà ṣe kòǹgá rẹ orúkọ ni mo fi máa ń ṣàdúrà láàárọ̀ láàárọ̀ ojú òní tiẹ̀ àwọn ẹ̀kọ́ mi ú tó bá délé kó bá mi kí yèyé kó bá mi kí yèyé wa ojú òní ti gbogbo wa olúwa òní lójú àdúrà tiwa. bíkẹ́ bíkẹ́ ẹ jẹ́ kí káwọn àbáláyé náà tó wà níkàlẹ̀ kó má sọ wípé mo darí apá kan mo dá kan sí mo fẹ́ sọ kí gbogbo àwọn àbáláyé tó wà níkàlẹ̀ mo kí àwọn bàbá wa pé wọ́n kú ìkàlẹ̀ mo ní eriwo yà mo ní eriwo yà àyàgbó àyàtọ̀ àyàjẹ àyàmú torí pé tí a bá máa ṣe nǹkan kí nǹkan láyé yìí ká tó ní pé a mùsùlùmí òdodo ká tó di pé àwọn lẹ́yìn Kristi ẹ̀sìn àbáláyé ni gbogbo wa ń ṣe ṣó ti yẹ ìdí èyí náà ṣe sọ pé ayé la bá fá ẹjọ́ ayé la bá màlé ayé la bá fá o ayé la bá màlé o ẹ̀yìn àmọ́ ọ̀sán gangan ni gbàgbọ́ wọlé dé torí èlérú àfọtámọ́dí o èlérú àfọtámọ́dí àwàdélérú àókùn mọ́ o. kò sẹ́lẹ̀ wọlé ọ̀tàràrà ó àwọn èèyàn ẹ̀gbọ́n tí a fi òní tì yín IGF Adéọlá Òbèǹgbé ojú òní tì ẹ́ olómi ìwọ́dẹ̀ yìí àjàgbọ́n ńlá ìlà ọ̀rọ̀ fún ọmọ ògbó ìbọ́lá bẹ́ẹ̀ ni ìlú ẹgbẹ́ ìgbà ìwọ̀nba ló gbọ́dọ̀ sùn bẹ́ẹ̀ ni ọmọ àgbàrá ṣe mẹ́ta wọ̀lú mo kí gbogbo ẹ̀yin ọmọ ọ̀nà ọ̀rọ̀ mú tẹ̀ wá ní ìlà ló ìlà ló ìlà ọ̀rọ̀ òkun o ìlà ló kò ní jẹ́ wàá lọ kò ní gbé wa lọ bàbá mi kò ní gbé wa lọ kò ní gbé wa lọ sẹ́yìn sẹ́dọ̀ kò ní gbé wa lọ. mo kí bàbá mi adéọlá adéyẹmí santo ìfẹ́ òye ìfẹ́ òye ìfẹ́ òdáyé níbi tójú rere ti mọ gbogbo wa wá sílé ayé àbúniyín ọmọ lọ́dọ̀ kan ò tẹ́rẹ́rẹ́ àbúniyín ọmọ lọ́dọ̀ kan ò tàràrà ó sàn wéréke ó sàn wèrèké ó dó ìkúlẹ̀ ọ̀ní ó dà bàtà ó dẹ́ ìkúlẹ̀ adéláwẹ̀ ó dòpò onígbélé ògbọ́dọ̀ bá wa mọ àwọn ògbọ́dọ̀ síbẹ̀ kìkìdá oníṣọ̀bọ̀rọ̀ ni ó mú mi dùn náà gbẹ ṣọ̀bọ̀rọ̀ yín wù mí ibi dandan ni kó mọ̀ bá la mọ̀ mọ́ni ajagun ńlá ajagun ńlá irú mẹ́lẹ̀ ọ̀sà ọkọ̀ erédú ọkọ̀ èyìnbó kí ajagun ńlá tí bá ń pọ ọjà yóò sì máa sí ọ lóore ẹ bá ń ajagun one million bá a bá ní àákàndùn kan pani mo kí ọmọ yìí ọ yìí ni mo kí kú bàbá yìí o kì í ọrí olúwa nọ́mbà wà máa wọlé ọmọ kan ṣoṣo nípínlẹ̀ ọ̀yọ́ tọ́bi gbogbo ìpínlẹ̀ ọ̀yọ́ tìtìtì ọrí olúwa máa rọra mi dáa máa rọra olúwa ṣe bí olúwa onílà olúwa ṣe ọ tó bàbá tó gidi tí n ju microphone ńlá àwọn àlejò bíi ọlọ́run ògúnmọ́tẹ̀ ọ́lí pọ́ǹpì àwọn tẹ̀mí níjàgbú nìyẹn ọ́lí pọ́ǹpì ṣèyí ọ̀wọ́sọ àwọn náà wà ń kalẹ̀ mo kí yí ojú òní tí àwọn ìjẹ̀bú jẹ̀ṣà nìyẹn ojú òní tì yí mo kí ẹlẹ́nu náà kú ìkalẹ̀ kú ìjókòó ní agbára náà olúwa òbí lójú àdúrà tì yí o mo kí ambassadọ Wálé Òjó Láre àwọn bàbá wa nìyẹn senior special senior, senior special assistant to the executive governor of Ekiti State, His Excellency Governor Bisi Fayemi, on tourism and development. Special senior uh, assistant on tourism development to his executive governor, Governor Olabisi, His Excellency Governor Olabisi Fayemi, the Executive Governor of Ekiti State. He is being represented by Ambassador Wale Odo Lanle. We welcome, I welcome you, sir, and we are very grateful. As we are welcoming all our obas, those are one ọba wa na welcome one time. Barisa Temiloluwa Olabamiji, I recognize you, my darling sister. Ojo ò ní tiẹ̀ o mo kí àwọn tèmi lẹ́kọ̀ọ́ èkó for show àwọn tìyà alájẹ́ látẹ̀kọ́ àwọn tìyà alájẹ́ Oòduà wọ́n gbórí wọlé látẹ̀kọ́ mo kí ẹ káàbọ̀ sí àárín wa mo kí alákòóso ṣẹ̀san àjànàkú bàbá alájẹ́ general Ọ̀ṣọ́dì. Well, ladies and gentlemen, at this juncture, I am recognizing every one of you. If I have not mentioned your name, if I have not mentioned your name, I'm thinking uh, Obama, I'll, I'll give the mic go to you and you're going to do your own beat. Moki. Mr. Ayọ̀ Ògúnfọlákàn èèyàn gómìnà wa ẹnjìníà Ṣèyí ẹnjìníà Prince Ṣèyí Mákindé bẹ́ẹ̀ ni bàbá wa gómìnà wa tó ń di gbogbo Ọ̀yọ́ stéètì ní kùjìkùjìkùjìkùjì àti ìdí arábá yìí o. Tọ́lá àti Tọ́lá Ìsọ́sọ́kẹ́ eh? the director of uh, Deaf and Dumb the interpreter of the Deaf and Dumb to the Ọ̀ọ́nì Ìrìṣà. I welcome you my sister Chetu. Well ladies and gentlemen I'm gonna continue the recognition but for now I just want to hand over the microphone to one of my colleagues who is going to say one or two things is going to make, make us happy laugh here. And I pray to every one of you. Ayadeleke, Olontoyin, Ayadeleke, my daddy sister, èèyàn ti màmá mi, màmá mi, the first female speaker in the entire Africa. Màmá mi right honourable mi are you there? Can you talk? Can you speak? ẹ lọ́wọ́ iye ọ̀rọ̀ tó bá sọ sẹ́yìn ló máa fi lóun tí a máa lọ́wọ́ yìí. Praise the Lord the Lord is good. àbúrò Adélékè lèdì ọlọ́run tóyìn Adélékè àbúrò àwọn bàbá wa tó tó Adélékè tó wà lẹ́yẹ ẹ̀dọ́ Davido bàbá Adélékè ẹ̀dọ́ mi kí wọn ẹ ṣe wọn bàbá wa kárí bò a máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba tí ó ṣọ́ wa láti ọdún tó kọjá títí di wákàtí ọ̀wọ̀ yìí ẹjọ́ máa gbé ọ̀pọ̀lọpọ̀ ní àjọ wá síbí ní èṣí àti nídùúta ṣùgbọ́n tí ò sí àǹfààní tọ́lọ́wọ̀ fún lórí ọ̀fẹ́ láti wà níbí ní ọjọ́ ti tòní. àbámà olúwa rí gbòòrò lẹ́wọ̀n ẹ̀ ẹ̀jọ̀ wọ́n ní kí n rẹ́ ẹjọ́ báyìí princess yomọ̀kẹ́ ọ̀pọ̀ òde. Associate President, National Council for Women Solutions, Ondo State, Dr. The Source, Ile-Ife. I recognize you and I welcome you. We shall continue to work with you. I shall Wọ́n ní kí Ààrẹ Sọlọ́mọ Owóṣèléré ní kí coordinator of ìgbìmọ̀ irun àgbáyé. wa tí bàbá wa olórí aládé gbogbo tó ti wọlé wá a fẹ́ kí gbogbo èèyàn wọ́n fi ìdúró yẹ wọn sí gẹ́gẹ́ bí my mummy bí wọ́n ṣe ń bá ètò lọ my sweet sixteen mummy orí recognition la ṣe wà very soon a máa ma fi ẹsẹ̀ rájò gidigidi mo fẹ́ fi àkókò yìí mo fẹ́ fi kí Prince ọmọọba Tímì Abírí òun náà wà níbí yìí ọmọọba Adédàpọ̀ Ajílesóró òun náà gbẹ̀yìn mẹ́ẹ̀ Achi Obembe we recognize you then the member House of Rep of the Federal Republic of Nigeria Ọ̀túnba Ajílesóró Taofik àwọn náà wà níbí pẹ̀lú wa Ajagunla olúbíyí fádèyí aláṣẹ àti olùdarí harvard continental hotel uh, tó kárí gbogbo ayé àwọn náà wà níbí yìí also my uncle arìn gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ bẹni tẹ́gbẹ̀ ń dùn ẹgbẹ́ òkúkú santos swagger ló ń fi sí mo kí yín mo dẹ̀ fẹ́ fi àkókò yìí kí gbogbo yèyé mòlú the lioness gbogbo wọn náà ló wà níbí also the bọba kẹyẹ of ife land akínyìn káàbọ̀ mo tún fẹ́ kí ife oyè social club ife oyè social club àwọn tèmi nìyẹn mo kí gbogbo yín lẹ́yìn ọkọ̀ọ̀kan àwọn twenty lọ́wọ́ mi yìí ẹ mo kí my brother my swagalicious kábíyèsí aráfẹ́ onílé iná. No. Abíọ́dún Mọ̀látò mo kí yín káàbọ̀ àti gbogbo àwọn Gbọ́baníyì social club àti gbogbo àwọn àlejò olórin Naomi Ogunwusi Yèyélúwà of the source mo kí gbogbo yín káàbọ̀ sórí ètò all right without wasting time uh, màá máa hand over fún colleague mi. Uh, eh, FC Obama kí n tó máa sọ̀rọ̀ yẹ kí n gbé microphone ọwọ́ mi padà fún màmí àwọn àlejò pàtàkì pàtàkì màmá ni wọ́n máa máa dárúkọ wọn màmí ó bá tì í wọn. mo kí màmá wa màmá wa Her Royal Majesty Her Royal Majesty Yèyé Lúwà of the sons màmá wa olórí Naomi Ògúnwùsì káàbọ̀ sí àárín wa àti gbogbo àwọn ọ̀rẹ́ wọn pátápátá mo tún fi àsìkò kí àsìkò yìí kí Lady Tóyìn Fáṣọyìn kú ìkàlẹ̀ kú ìjókòó mo kí mo kí Chief Fọlárìn Fọlárunṣọ́ kókà. The DG of Nigeria Tur Tourism Development káàbọ̀ sí àárín you are welcome sir. Mákindé Rotimi olúwa tí olúwa Rotimi Àbíkú Mákindé. My dear brother, my my my I will not say a one-time producer because I know that a producer is a producer anytime, any day. I will not call you a one-time director, even though you are a politician now, you are a honorable now. I will still refer to you as my ABD, Honorable Chief Rotimi Abiku Makide. You are welcome into our midst. We appreciate your coming. We'll, thank you very much. We shall continue to be with you. God bless you. I want to recognize the presence of the president of Ife Oye Social Club, Honorable Akinwale Akinwale Akinwale. You are welcome. And also Ọmọọba Olawusi Yakub Olalekan. I also want to recognize the presence of His Royal Majesty. Oba Abiodun Molato Oraife. Also the presence of Honorable Ajile Soro Abimbola, member House of Rep Ife constituency. Also Prince Adekunle Adedapo Dodoso. You're welcome, CEO the Glow Business Travels. Uh, Amamamu I will be handing over to MC the prestigious ambassadors, ambassadors, ambassadors of the prestigious. prestigious ambassadors of. àwọn èèyàn ìyálájẹ tí Oòduà nìyẹn o ẹ kú ìnáwó láti ìnáwó ẹgbẹ́ tẹ́ fẹ́ ṣe lẹ́nìí dé láìpẹ́ ó dà mo ti gbọ́ wọ́n ní kí n wọ́n sọ pé madam kò fọ́jọ́ kú yí ká ló máa ṣe ń sin bẹ́ẹ̀ kò bá bàmú pọ̀. mo kí his royal majesty. from Ghana àwọn tiwa láti Ghana ni gbogbo àwọn ọ̀rẹ́ kábíyè aláìlú àwa ọ̀nìrìṣà because ọ̀nìrìṣà ti kúrò ní kábíyèsí àwọn ti kúrò ní ẹni tí wọ́n refer to as kábíyèsí ọ̀nìrìṣà ni wọ́n is imperial majesty wọ́n ti kúrò ní royal majesty is imperial majesty àwọn tí wọ́n láti ìlú Ghana wọ́n gborí wọlé the diplomatic envoy representing the United Nations Global Peace Agency for Africa His Excellency Ambassador Sir Professor Patisi Ojoyi, Ambassador at Large for Royal Institutions in Africa. Please put your hands together for him. Ẹ bá mi fún Please put your hands together for him. You are most welcome, sir. Aláìlúwà Kábíyèsí, I recognize you, sir. You shall be well with him, sir. Ojú òní tì yín, àjẹ́ apẹ́ lórí, bàtà ń lẹ́sẹ̀ ìṣàpẹ́lẹ́nu kọrin kése lady ọ̀kẹ́ my darling sister I recognize you and I love you he shall be well with you but let me give Obama the mind for him to say one or two I still have a lot of people to recognize but I wouldn't want to. You know, keep on getting endlessly because I'm told it's going to be thrown out of it again to Ibadan. I'm not sure. I don't know why you left me my last last week ètò ni màámi ti wá màámi mo kí káàrún. Ògún ẹ̀yìn fún mi láyọ̀.

ààrẹ tó bàbá tó bá ń ṣèwé ààrẹ àgbà àjọ nígbà ìdìbò ní Yorùbá àgbáyé àwọn ọmọ ìlú tó ti yí o àti òkú àwọn ẹgbẹ́ ìjọba ẹ ṣeun nígbà tí ọmọ ìwà yìí tó lọ́wọ́ ọ̀pá Ìgbà tí o tó ọba, ẹ̀mú ni a tó ti ọlọ́run kan lè sábí jọ ọba. A lè máa gbẹ́sẹ̀ láwọn ẹ̀rọ. Ó ṣe jẹ́ nípa kábíyèsí bàbá wa. Wọ́n ti tó wa létí pé wọ́n ti ń bọ̀. Wọ́n yẹ kí n ta lójú àwọn tí wọ́n ṣojú ìròyìn alájàdúbẹ̀ láti ìpínlẹ̀ ọ̀yẹ́ òbí ọ̀rẹ́ òbí bàbá àgbà òbí àwọn ẹ̀kọ́ yorùbá ọgbọ̀n àgbà díẹ̀ sí àwọn tó ń wọlé rọ̀ rí ẹ jẹ́ kí gbogbo wa láti dojúmọ́ àsìwé jọ. Mrs. Prayer Majesty, I will hand over the mic to uh, All right, Eddie, kí ìfẹ́ ọ̀sẹ̀ pé Dr. Yinka Ayébẹ́lẹ̀ láti máa lò nígbà tí bàbá wa ọ̀nẹ́rìṣà nígbà tí wọ́n wọlé bọ̀. ẹ jọ wọ́n ní wọ́n ti ń bọ̀ ni wọ́n ti àyẹ̀mí ọ ajẹ́ pé wọ́n ti ń wọlé bọ̀ nìyẹn. ẹ lè sọ̀rọ̀ wọ́n ní bàbá ò tí ì máa bọ̀ ṣé kí wọ́n jókòó ẹ jọ má bínú ẹ jẹ́ ẹ bá wa jókòó bẹ́ẹ̀ ṣe ń jókòó yẹn fún ọlọ́run ní àtẹ́wọ́ ọba tó jẹ́ ká ẹ̀ ká ẹ̀ lè jókòó without so much waste of our time à ń retí kábíyèsí. ẹ kì í sàpé kí abáwa ẹnjìnìà adérọ́pò onímọ̀ ọ̀rọ̀ adérọ́pò yìí pé wọ́n kó àbọ̀ sí àríwá. Alárédọ́ Adéwọ́pọ̀ pẹ̀lú bàbá wa Sọlá Lọ́wà, mo kí wọ́n pé wọ́n fún àbọ̀ sí ní. Ọ̀rọ̀ òjẹ́ kí ó pọ̀ jù ẹ́ kí King Bravo ẹni ò lára ọkọrin ní ilẹ̀ Yorùbá, ọ̀hún náà jẹ́ ọmọ ọ̀fẹ́. Àwọn náà wà ní àríwá King Bravo, mo kí wọ́n.